إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ, من ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيغ عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا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 إن هذا القرآن كتاب الله فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتيناه حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين هذا ọlọ́ọ̀bá tí ọ̀pẹ́ sọ́sí tó tún ń tẹ́wà ní ọjọ́ òní gbogbo ìràkìtà wa lórí àdínní kọ́lọ́dà fún sàgbálẹ̀ tuntun wa ìgbẹ́lọ́ àtọ́rọ̀ ìjẹ́ àti ìjẹ̀fún àdúgbò Muhammad tí ọlọ́ba kí ó tẹ̀ tí ó gbẹ́ àti àwọn ará rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn kò ọmọ Islam tí ó jẹ́ òbí ìdókòlò ń bí àwà nínú àtiwà nínú agbọ́nrin ẹlẹ́ẹ̀kọkànlé ní ogún láàbọ̀ ìgbé àárò àwọn ọ̀rọ̀ kan jáde lórí àwọn kan tí ń ṣẹlẹ̀ ní àsìkò tó pàtàkì tó jẹ́ pé wọ́n ń pè àkíyèsí wa kalẹ̀ mọ̀ yí pé ọjọ́ ẹ̀san ń bọ̀ lọ́sọ̀tò òótọ́ ni a ní ìgbàgbọ́ ọjọ́ ẹ̀san kí á fi àtúnṣe lórí rẹ̀ àìsàtúnṣe lórí rẹ̀ kò túmọ̀ ìfá wá di pé ìpèyà bá àdìgbò kọjá ẹ̀sán ọ̀sùn bàbá mọ̀ pé àárẹ̀ ń bẹ nínú ọkàn èèyàn nìyẹn tí ẹ̀ bá ti mọ̀ pé nǹkan tí wọ́n ń sọ yìí tó kílẹ̀ àtọ́dájú ni tí ọba dá ọ lójú ọlọ́run tó ṣe àtúnṣe èmi àti èmi àti ẹ mo tó wá ti rí pé kíní yìí ó dá ọ lójú àbí ló lékè lọ́kàn rẹ pé òdodo ni gbẹ́ ń sọ̀rọ̀ àtúkọ̀ ya àtúnṣe olùbàdé yìí pé a lè pàdé ọlọ́run pẹ̀lú dáadáa tí gbogbo ń tàṣe nọ́mbọ̀ lórí ẹ̀ tí ó ṣe èrèdí lẹ̀. ní àná nínú tí a ṣe àyẹ̀wò òun náà ni gbígba owó lórí sàtífíkẹ́tì lẹ́yìn ìgbà tí ọmọ bá ti jáde àbí ńgbà tó bá fẹ́ jáde àbí ká bu àwọn owó kankan lẹ̀ mọ̀ pé ìṣesí tó wà yìí ti di ọ̀lẹ́ yóò fẹ́ sojú kòkòrò láti jáde pẹ̀lú dáadáa láti rí sàtíkèétì káwá bu àwọn òwe kalẹ̀ lóríṣiríṣi ó dàbí èsì sàtíkèétì nìkan láti rí jẹ́ pé afẹ́ fi kó ọrọ̀ jọ afẹ́ fi kó owó jọ ọba àjẹ́ ike tí ọfẹ́ fi ṣe dáa àlùbá yàtúlá tó bá rẹ̀ rẹ̀ wà sí ìlà nínú ṣẹ̀ríà Islam àníyàn rẹ̀ dáa nítorí ọfẹ́ ṣe dáa òtúmọ̀ sí pé àtẹ̀dùn tó mú okùnfà tó dirọ̀ mọ́ fọwọ́ á ti di àlàálì fún ọ àníyàn rẹ̀ da igbó obìnrin tó bá bá sọ̀rọ̀ àbí tó bá ń bá tó bá ń bá ṣe pọ̀ lórí ìṣe tọkọtaya láì yẹ kó so ìyì lórí ẹ̀ ó lè ta síbẹ̀ gba ìsìlámù ó lè jẹ́ kó sì lè fẹ́ tó ṣùgbọ́n ìgbésẹ̀ tó gbé tó so ìyì tó wá sọ́dẹ̀ tó tó wá sọ́dẹ̀ àlárí bọ̀ dàgbà pé àníyàn lórí nǹkan nìkan tọ́lọ́ náà wò bọ́lọ̀ ó ti wo àníyàn rẹ̀ tó dáa tó ń kílé mọ̀kọ́ dáhùn yóò sì wo ìgbésẹ̀ tó gbé sọ́bà òfin tòun ọlọ́run tí ọba ti bá tọ́ lọ́run tó ẹ̀sẹ̀ ní téèyàn ń gbà mẹ́ ọ ọba àmọ́ arúgbó lábẹ́ rẹ̀ kọ́ ọmọ ọdún kọ́mọ́dúnlájú gáàsì kọ́ ọmọ ọdún kọ́sùkú gáàsì kọ́ ọmọ ọdún sọ́ńsọ àwọn tíkà nínú ọmọ ọdún pé yá àwọn ìṣàlá owó ń wọlé oúnjẹ ń wọlé ọ̀nà tí ń gba wọlé ọlọ́run ó bí ọlá ìyá wọn. a ti mú ẹ̀gbọ́n lórí ẹ̀ tó ṣe yí pé aṣọ ayé àbálá ayé àtọwà ní ṣọ́ọ̀tù tọ́lá ṣọ́ọ̀tù tọ́lá ti ayé àti yìí tọ́lọ́ ni wọ́n àti inú ṣàhádá tẹ̀lé ńlá nítorí jẹ́ ẹgbẹ́ dúró fún ọlọ́ọ̀bá tó tó nìkan gbogbo ìyẹn ló kọjá pé ìkìlá nǹkan báyìí òótọ́ ni tó ti tẹ̀lé yìí kọjá pé ọ̀ọ́ sọ jáde nítorí ọlọ́run láì ṣe pé ó di máàlì fún owó kankan lọ́dọ̀ ẹ̀yìn kan tó wáyé kọ́ fẹ́ náà wàhálà tó lè di máàlì fún àti kan kó fi tráfù lọ bẹ̀ kó o lọ sọ èrí rẹ̀ bóyá kóòtù ní àbí ìjẹ̀ǹtẹ̀ ni. mọ̀kọ́ àmọ́ ẹ̀mọ́ ṣáájú wọn pé à ṣe bá fẹ́ sọ o báyìí lẹ́nu wa o kò wá dúdú nàdúrà fún yóò wọlé fún àníyàn rẹ wò kọjú tó lọ o kọlọ sàbò fẹmi àti ẹ o ọsẹ tọmọtọ o ẹtí òjì sọ fún ìyún ìyún sọ fún ìmí o tó ṣùgbọ́n ta nídìí pé tọ́lọ́mbà ti pé tọ́ba ti níyàn lò ọlọ́wọ́ fi ṣe kò ń jẹ́ ẹ̀kọ́ gbọ́ ọ̀rọ̀ níbi tó ti ẹ̀kọ́ gbọ́ àlékọ́ ka ìjọ ẹ̀kọ́ kà kọ́lọ́ bá ṣe kò ń jẹ́ láti kó lò nínú ìgbésí ayé ẹ̀ kọ́lọ́ bó fi mi àti ní ṣe kò ń jẹ́ dáadáa o ọlọ́ni wa ìmú ṣahada kàlílà ẹgbẹ́ ẹ̀rí tẹ́ bá ti ẹgbẹ́ ju kọ́lọ́ gbàgbéjì tẹ́ bá fún yàn ẹgbẹ́ ọjọ́ tọ́lọ́ torí ẹ̀rù jẹ́ pé lọ́dọ̀ rẹ ẹ bá mówó wá lásán tí ò jókòó sí ìdánwò tí ọ̀wá tutù ò ní fún ṣáàdà ò ní wo pé owó ló mú wá tọ́ ọba fún ṣáàdà lórí owó tó mú wá ó tún ti jẹ̀tọ́ fún nǹkan mìíràn ẹ̀rí èké dáadáa gùsù ọ̀ ẹ̀rí èké ló ń tẹ̀ kò kọ́lọ̀ nǹkan sàánú o. ọlọ́ni dáálí tó rí o àgùnbìnrin máa ń ká náà yóò mìíràn bí láàyè wọ́n ní ìyàwó mi lè áàfẹ́ ọ̀rọ̀ ìta sọ yìí pé ẹgbẹ́ fún àti fún gbogbo tó ọlọ́run àtọ́jọ́ ọ̀sẹ̀ ń bọ̀ jọ́nà nínú ayàfà àtúnṣọ́ iná ni tó wà nínú suratul Ma'arij ayà 32-35 kátó yẹ̀wò tọ́lọ́ bá sọ pé walladhina hum li amanatihim wa ahdihim ra'un ọlọ́ọ̀bá àlejò ọláròyìn àwọn ẹni ọlọ́run ó ní àwọn wọ́n ń wọn ẹ̀ nǹkan afọkàtà náà ni àwọn ọmọ ìtọ́lọ ń kó tí ọ̀ kẹ ń wá sùkú rẹ tó ṣe ojúṣe rẹ tó yẹ kó ṣe fún ẹ̀kọ́ wọn ògbèsè ayé wọn nínú Islam ó dáwà ìsìlámíyà ìdí òde kí ìgbésí ayé wọn dá tó mójútó ẹ̀tọ́ wọn nípa tàbí tí tó fún wọn tó ẹ̀sùn wọn ìsìn wọn tó fún wọn sìn والذين هم لأماناتهم وعهدهم راعون àwọn ẹni ọlọ́ọ̀gá wọ́n tó fẹ́ pé àmánà wọn àti àdéhùn wọn ìṣẹ́ ní ń sàkíyèsí ẹ̀ sọ والذين هم بشهاداتهم قائمون الله أكبر bá fẹ́ ṣe wọn ẹ̀rí wọn tí a fẹ́ ṣe lórí èèyàn ipe pọ́rọ́ ṣe rírè bí nǹkan ṣe rìn rè ipò tó nírè títọ́gbà rè kọ ìmùmù tó ń gbé dúró tọ́mọ̀ ọ̀gá wá ti amówó wá ò ní bí dáadáa yẹn dúró gbò ní wà ní Islam ọmọ ti fi ń sanwó òkúgbọ̀ ti fi ń sanwó òkúgbọ̀ ti fi ń sanwó òkúgbọ̀ kódà bí ọba fẹ́ nígbà ọba fẹ́ bí ọba rọrùn fún ọ láti lè tẹ̀rẹ̀ ó sì lékún ìdúgbò rẹ̀ àmọ̀ pé kò lè sanwó ni ṣùgbọ́n sanwó sanwó bí adé bọ́fẹ́ jáde sọ̀wọ́ alomíìsì bọ́fẹ́ jáde àkàbẹ̀rù ọlọ́run lórí eléyìí o àwọn tí a fi bọ̀ sanwó ọlọ́run ni wọ́n lẹ́bí iná hum ala salatihim yuhafizun àwọn tí wọ́n gbé ṣàhádà dúró tí wọ́n gbé ẹ̀mí dúró ọlọ́run wá fi wọ́n búyà àwọn tó yẹ pé wọ́n mójútó wọn ọlọ́run sọ pé aláàrin ṣàhádà àti ìrún والذين هم على صلاتهم يحافظون àwọn ẹni ọlọ́lá ó ṣe kí wọ́n ń sọ ìrùn wọn wọ́n ń gbé dúró dáadáa ìlàríkà fi dáná sí ìrùn kẹràmọ́n ọ̀kẹ́ àmọ́yé àwọn èèyàn wọ̀nyí ìlọ́jẹ́ kí wọ́n jẹ́ ẹni àpọ́nlé nínú ọgbà àjẹrà àjẹ́nà inú ayé ọlá ń sọ ní sọ́ọ́tù Baqara àyà 283 ìgbé wàlá àtẹ̀kùtùmù ẹ̀rí ẹ̀gbọ́dọ̀ fún pamọ́ o ẹ̀gbọ́dọ̀ kan sílẹ̀ ẹ̀gbọ́dọ̀ fún pamọ́ tẹ́ẹ̀sì mọ̀ tó ti pamọ́ rẹ̀ yóò kó nira bẹ́ẹ̀ tẹ́ ẹ fẹ́ tẹ̀lé fún nígbà tí wọ́n bá wá ń sanwó bóyá eight thousand ní bóyá ten thousand ní bóyá twelve thousand ní ó ti ń san ní táàmù táàmù táàmù táàmù táàmù ti gbẹ̀mí yìí táà lọ́dọ̀ rẹ̀ owó ti ń sẹ́sí ó ti lé lọ́dẹ̀ thousand ó ti lé two hundred thousand ọwọ́ àdìrí pé kọ́ gba sàdíkéètì lọ́dọ̀ wá fẹ́ ẹ̀kọ́ ìgbẹ̀ lọ́wọ́ alágbára rẹ̀ mọ́ àbúbínú wò lọ́wọ́ awọ́rù lọ́wọ́ wọ́rù pẹ̀lú ẹ̀ ọmọ kó ti ní ṣàhádà gbígbé ẹ̀rí ìgbẹ̀páwọ́ nìyẹn wọ́n ti wá lọ ti ń tafí ìdí tó ìtẹ́jú wọ́n wá ti tafí fún wọn ní pẹ́pẹ́ sí ìyàwó àmẹ́ta sípèsì wá pọ̀ òjò àti pé obìnrin kò jẹun pẹ̀tẹ́ ìpínlẹ̀ ìkẹ́fẹ́ gbà tí bá ti ń ṣe sínú àwùjọ sọ́dà tí èèyàn kan bá ń ṣe lónìí gbàtà wà lọ́wọ́ ló ti ń bọ̀ ló ti dèèyàn méjì mẹ́ta wàjọ́ mi nínú mi ọba ti tẹ̀lé tẹ̀lé yóò ti tẹ̀lé bí ogún bí ẹbí ọgbọ̀n gbàtà tó mi ọba ti tẹ̀lé wọ́n ti mọ lọ bí ọgọ́rùn-ún bí ọgọ́rùn-ún lójì bí kálukú ọ̀bọ̀ wá jáwọ́ fún bẹ́ẹ̀ ẹ̀rọ sáà àwọn ọmọ tí ń bọ̀ lọ́nà tí ọ̀gbàdá nìyẹn ọlọ́run tún sọ ní sọ́ọ̀tù bákọ́rà bákan náà wọ́n hàn àpọ̀ ti pé wà mọ́ ní abdullahi máa ń kábà mọ̀ ṣe àdáta ní ìdá omi náà lọ wọ́n mọ̀ lọ́wọ́ àbọ̀bọ̀ bá fìdí ní àmì sàmọ́dún ní ẹ̀tọ́ ẹ̀yí wọ́n tọ́lọ́ ẹ̀kọ́ ọmọ wa tó dábò wá gbọ́dà sí èdè rẹ o ààyè ọmọ bẹ̀bẹ̀ fún owó ṣùgbọ́n mọ́kàn wọ́n ti ń kàn fún tí wọ́n sì mọ̀ pọ̀ sí yẹn òótọ́ lẹ́mí tí mo sọ lánàá àwọn èèyàn àṣà ìdá sílé ijó tọ́pọ̀ jùlé ìwé lọ ó sì ṣe dáadáa sílé ìwé jùlé ijó lọ ṣùgbọ́n àgbọ̀dọ̀ tó ń torí wípé ẹnìkan ṣàìdá káwa náà mọ̀ fura sí ìdá làwọn ń ta ti fẹ́ àìdá yẹn ògbójúmu kéèyàn ọmọ létí tọwá lọ ẹni gbóná ẹni tó gbóná fún tọwá lè ọbọ ìgbó ìgbà ní oṣù ẹ ìyẹn fún ọ létí ń ọgbà ọ tọ́ bá sì fẹ́ bọ́yọ̀ ọ̀gbẹ̀gbẹ́ láyàwá yìí ọ̀gbẹ̀ká láyàwá yìí ni ló ń bá fún ọ ní ìbọ̀dí káì ó ti hàbò sí torí tó ṣe kọ́kọ́ ló ṣe mọ́ wọn náà wà lọ lọ ẹni gbóná lọ wá lóbìnrin à ẹwà gbogbo ṣe ń gorí àbùsí ló náà bá lọ mú àgbé fún wọn sààyè àdúgbò méje lára rẹ ẹwùn gan ọlọ́run ti sọ fún ayé pé wàjà záà ò sẹ̀yí àti sẹ̀yí àtúnmí mẹ́tẹ́lúwàá ọmọ àfọ́ ọ̀wọ́ ọ̀túnbà. ẹ̀sán tá a mọ̀ san lórí aburú tẹ́nì kan bá ṣe tọ́ ọ̀bá lé mójú kúrò kó sì ṣe déédéé tó ṣe. wọ́n mọ̀ ní ìtàdá àlẹ́ ikún fàtàdú àlẹ́ ìrìn nítorí mọ́ àtàdá àlẹ́ wọ́tàkùnlá ẹ̀mbá rẹ̀ ẹgbọ́n ọjọọ kọjá là ìkẹ́nu àwọn àfọ́ àìsàn là áwọn bí onígbà ọlọ́run tó yí pé ìdíyẹn bá ti ní pé ilé yìí ó ṣe fún un bẹ́ẹ̀ lọ onígbà fẹ́ bí yìí ó ṣe náà ni torí pé ìgbà kó sòrò pé èèyàn gbọ́ létí lè tẹ̀ létí àkọ́kọ́ ibi tó bá gbá ń di etí mu ìwọ kọjá ti wá ti ọwọ́ tó ti ṣe déédéé agbára bó ṣe gbá ohun ìwọ̀n náà gbọ́dọ̀ jẹ́ kí o tún wá pọ̀ ìtọ́gbà lọ ìtọ́gbà fi léhùn ó sì rò rẹ̀wájú ọlọ́run àlè kìí àwọn ẹ̀ka òjì tóbi ọlọ́ nígbà tí ẹ̀ máa bí wájú ẹ̀tọ́ gbọ́ lẹ́yìn tí ọ̀wá rẹ̀ bá kó mú gbà sí bọ̀ <laughs> bóòlù òsè ní sábà ó sì ṣírò ìtọ́gbà fi lé ìwájú ọlọ́run kẹ́lẹ́ kọ́ ọmọdé kọ́ sàmójúkò àbí ẹ̀tọ́ lọ́rọ̀ àbí kọ́ ọgbà tí ó kéré títí ẹ̀ kò múra pé ní tó kéré títí ẹ̀rọ fẹ́ gbá kọ́ wá ti dé ó sì bẹ́tà kó múra bọ́ fẹ́ gbá ní tó kéré kọ́ wá jùlọ ẹ̀wọ̀n gan. tó bá fẹ́ pé àwọn èèyàn àwùjọ wa ló ń ta ìdá sílé iṣẹ́ láì máa mú owó tó tó wá àbí láì máa mú wá pípẹ́ sílẹ̀ tọmọ tó wá mánéjì mánéjì tó fi dé wọ́n fẹ́ jáde ìwọ́n mọ̀ wá dúndùn wípé ìwọ́n tó ṣe fún òsì ní mú táwọn yòókù wá san yé kankan kankan tí wàá di wàhálà ní ẹni ní òtórí ẹ̀fọ́ àti kò ní jẹ́ mọ̀ ṣùkọ́lọ́ tó ti àlékún bẹ̀rù mi bẹ̀rù ọlọ́run fún èmi àti fún ẹ̀yin náà ọ̀la àti ọ̀la àánú rẹ̀ o. lẹ́yìn ìgbà náà la sọ̀rọ̀ lórí mímọ sọ pé dandan ní fọ́ọ̀mù ó ti ayẹyẹ ìjáde lánàá ta sọ pé ọ̀nà ọ̀nà òbójúmu ẹjẹ wọn ti hafla ẹrọ wọn fún hafla táwọn ọmọ bá ti pọ̀ tẹsí rọmọ ó di oṣù níbọ ìwọn tó wúṣẹ bá ti ti sàrà àfin tàbí ẹsùn tọrẹ fún sùn yóò sùn níbọ ṣùgbọ́n ẹmẹ ẹsùrẹsì rẹ mọ ọ̀rọ̀ wọn ọjà hafla ni kò jẹ hafla ni ọgbọdọ ọ̀ràn yẹn kó gbogbo wà. èyí bẹ́ẹ̀ ti àwọn èèyàn ní pẹ̀lú ọlọ́ọ̀ni yẹn tó súnmọ́ lọ́ọ̀ni lójú ajẹ́ pé iná lẹ́wà tún gbogbo tẹ mẹ́nu lójú ẹ máa má yà wá àti àdí tó jẹ́ pé ẹ ti gba owó tẹ́ fò bá lójú ọ̀nà fọlọ́ káyà kàdí lọ́mọ ti dà tara bóòlù lóde níwájú kálọ̀ sọ́ọ̀tù tọ́wọ́bà àyà 34 kí lọ́lọ́wọ́ bá àlejò ọlásọ́lọ́sọ́ mẹ́ ọlọ́niyà ayú alladhina amanu inna kathiran minal ahbari wa ruhbani la ya'kuluna amwala an-nasi bil batili wa yasudduna an sabilillah Allahu akbar ìyẹn ni fọwọ́ rògbò ìdá àbá rẹ ó ti di láìsẹ̀ tó fi wà jẹ́nà lọ. mọ́tòrí pé ọjẹ́ àbá ọmọ kéwú ọmọ kùránì ọmọ àdìsí fà ó ti wá di automatic wípé ọwọ́ àjẹ́nà lọ. sọ̀rọ̀ àti ọlọ́niyá ayú alẹ́bí náà àmọ̀ nínú ẹ̀yin tẹ́ nígbàgbọ́ ìgbàgbọ́ wo ni àmọ̀ ló bí risálátì Muhammadin sallallahu alaihi ẹ̀yin tẹ́ ẹni bàbá òdodo sí ìfẹ́ tí ànábì wa sọ̀rọ̀ àti muhammadu tó wá fún mi inna kathiran minal àkàbà àkàbárì wà rògbàn dájúdájú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbéra wọn láàfà nínú àwọn ẹlẹ́sìn tó ti ṣáájú yín yahudi àti nasara wà rògbàn àti àwọn káàdì tí wọ́n jókòó kanú tí wọ́n pẹ̀lú ọlọ́run tí wọ́n jáde kí wọ́n takúsọ́lọ́ lọ́rùn kí wọ́n takúsọ́lọ́ lọ́rùn tọ́jẹ́ pé wọ́n láwọn fi ìrùn ṣe ìjọsìn bọ́lọ́ láyé àkúlù náà àmúwá lànà ti bèrè bọ́ọ̀tì àwọn yẹn wọ́n ń jẹ dúkìá àwọn èèyàn lọ́nà tí ọgbà dá ọlọ́pàá wọ́yẹ́ tó dùn náà ń tẹ̀lé ilé ńlá wọ́n ti nǹkan di àwọn èèyàn lójú ọ̀nà lọ́rọ̀ ìtọ́mọ́ tí wọ́n fi mọ̀ bí ẹ̀sìn ọlọ́run rèé wọ́n fọ́ bò ní wọ́n fọ́ bò ní ẹ̀wọ̀n láwọn afá mọ̀ sí àwọn afá mi mọ̀ sí ń gbòòrò bá jókòó kalẹ̀ ntọ́jẹ́ gbẹ̀ngbẹ̀ngbẹ̀ng tó kàn gan nínú àlámọ̀ níbi ayé àtọ̀run rẹ̀ wọn ò mẹ́nu bá kọ́mọ́ bá bínú. wọ́n mọ̀ jẹ́ pé wọ́n máa jẹ ìtọ́kan ológun gbọ̀ngàn gbọ̀ngàn òní mẹ́mbà tàwí tó yẹ kí wọ́n kàn pa lórí wípé kó mójútó kọ́mọ̀tẹ́bọ nǹkan sọ̀rọ̀ pọ̀ lọ́bẹ̀ kódà tí wọ́n bá rẹ̀ ní tọ́ sọ̀rọ̀ pọ̀ lọ́bẹ̀ àbẹ̀ àbẹ̀ máa ọlọ́run ní tí àwọn èèyàn yẹn ti nìyẹn bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ tí wọ́n fàtìkó lẹ̀ tí wọ́n wá kọ́ Quran tí wọ́n wá kọ́ àdìsá lẹ́sọ̀tọ̀lá tí wọ́n wá kọ́ pa Islam àwọn òbí tí wọ́n ti ọmọ wọn jìn gbogbo kọlọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn etí ọ̀jẹ̀ discouragement ọ̀ kò yẹ kó oúnjẹ kó ọlọ́wọ́ àmọ́ àti tí ó discourage wọn lórí tí wọ́n ti yẹn kò yẹ kó jẹ́ pé ìwọ lọ́wọ́ àmọ́ àti wọ́n á jẹ́ pé ń bọ̀ bá di àdúgbò ẹ̀ fún jáde lẹ́wàá bí owó gbé ilé pé kò ògùn ní ògùn dàgbà pé ẹ sì fojú ko ní wọn bá ti wọn ò lọ́rọ́ náà lọ áfúlà o ẹbẹ̀rù ọlọ́run o ẹ̀mọ́ wẹ̀ ti ń sọ mo o ẹ̀ ti ń sọ ọlọ́run tó o. wọ́yẹ́ tó dúró náà ń tẹ̀lé ìlà nípasẹ̀ ìjẹ́ ìbàjẹ́ tí wọ́n fẹ́ jẹun wọ́n kọ́ bí àwọn èèyàn lójú ọ̀nà ọ̀dọ́lọ́ láti mọ òdodo ní ìfẹ́lẹ̀ ọlọ́run tó sọ fún ọdún trọ́tù nìta ayàtọ̀ ẹ̀sìn náà yìí pé ya ayyuhalladhina amanu la ta'kulu amwalakum bainakum bil batil illa an takuna tijaratan an taradin minkum ìyẹn ìgbàgbọ́ òdodo ẹ̀ gbọ́dọ̀ jẹ́ dúkìá yín lọ́nà tí ọ̀gbà dáa àtúkọjá bí òwò ṣíṣe tẹ́ẹ̀kì yọnú sí ọ̀nà tó bá gbà dáa òun náà ní ká gbìyànjú lórí pé áàbù máa kó owó jọ àbá máa kó ọ̀rọ̀ jọ kódà kó jẹ́ pé ọlọ́run ló máa lè jọ lọ́la fẹ́ fi ṣe. ìtọ́kànlẹ́yìn eléyìí òun náà ni al-asilu minal minal minal mali mutasaddaq bihi. على المساجد أو تمويل الخطباء منهم nínú tí ń ṣẹlẹ̀ lásìkò yìí fẹ́ẹ́ pé ká mójútó torí ọjọ́ ẹ̀san ń bọ̀ òun náà ní kọjá pé owó táwọn èèyàn bá dájọ sí mọ́sálásí kẹ́nìkan wa máa mú ń bẹ̀ àdúgbò máa yá lọ ń bẹ̀ àdúgbò sọ di ẹ̀tọ́ ara rẹ̀ kò bójúmu kò bójúmu wọ́n sára ti di wà àwọn èèyàn wá dáwó jọ sínú agbóró fífẹ́ bíbí là pátákó rẹ̀ wọ̀ wá mọ bó ṣe ń dọ́gbọ́n sí tó fi mú bẹ̀ à ibi ẹ̀sán bọ̀ lórí rẹ̀ bẹ́ẹ̀ náà ti ni èyí rí wípé aláwọ̀ àdà ipa àwọn tí ẹ bá ń tẹ kútúbà ẹ mọ̀ fún wọn bẹ̀ ẹ̀gbọ́n àwọn míì fẹ́ẹ́ fi mọ ọkùnrin olówó tí wọ́n. láàrin ara yín bóyá ọ̀sẹ̀ lẹ́sẹ̀jọ́ mọ́sálásí ni pé afẹ́ká máa fi owó ìwúrí fún àwọn tí wọ́n ti kú túbà àwọn yẹn wà dáhùn ẹjọ́ ẹ̀mọ ẹjọ́ fún ọjọ́ èdè so that àìmọ̀ ẹlòmíín bẹ ibi tó wà dínà tó bá ní kó wọ nọ́mà ọkọ̀ ó jẹ́ tó ti ó lè sáré káta ọkọ̀ tó kótóbá yẹn ìgbà míì sì mẹ ẹbí ẹsìmẹsì tá a ti rí lọ́yẹ́ tó jẹ́ ọ wà ń bì kan yóò ti bọ̀ pẹ̀lú tó ń bọ̀ àti oṣù wa ibi tó sì wà dènà kọ̀ wá sí ìparí tí ọ fẹ́ ṣe tán bẹ̀ kò sì tó fẹ́ mí ti oṣù wa yọ ọbẹ̀ wá sí oṣù wa láti tó padà tó bá mọ̀ pé tó ń bá sí òun tó ń bá ṣe oṣù wa àlejò owó ọkọ̀ ó ti tó àǹfò sẹ́nu pé yóò jẹ́ ìwúrí fún pé òde òfin bí ìlú ìsìnkú pé tó àpò mi ń kú gbàǹgbà bá ti dé mọ́sálásí yóò fi bẹ̀yẹ́ ń padà bọ̀ tó ìdáyé lọ sí ìgbà tó ti mọ́ wọn. sọ̀dà jẹ́ pé òsín tó fún ká máa fún wọn ní ìtọ́lọ̀ ń bá jọ̀dá ṣùgbọ́n owó táwọn yẹn bá mú wá tí wọ́n bá fi sínú kóló mọ́sálásí ọwọ́ àfúnmí ìdè náà mọ́sálásí mẹ̀ntínáǹsì àti òsínú mẹ̀ntínáǹsì mọ́sálásí lọ́dọ̀ tèmi o ẹlẹ́mí lè yí mi o ọ̀sákàkùn lẹ̀ ẹ bá ti jẹ́ ọ̀dọ̀ ọ̀rọ̀ ní mímọ̀ tó ń sọ púpọ̀ nínú mẹ̀ntínáǹsì mọ́sálásí ni mẹ́ndàlá àjẹpọ̀ inú ti bọ́ sọ́run òkè fọ́nà kó gbàǹgbà dà fún gbogbo wa torí pé kò sí ẹ tó ní ẹ fún kàtíìbù mẹ́ òun náà wọ àǹfààní mọ́sálásí ni kí o lè bá àkúrẹ́ àdáadáa tí òun dúdú ná owó tí a bá ti kiri mọ́sálásí mọ́sálásí jẹ́ ni. ìdí ọba fi tẹ̀bá ní nǹkan fún kòtàkì ẹ̀wá ọ̀nà míì ìfẹ́jọ sọ àti kẹ́ ìbéèrè ẹ̀nu mọ́sálásí náà pé owó tá a máa ń fún àwọn tẹ́ bá ṣe oṣù bọ́ọ̀ ẹ̀dá fún ẹ bá wa kójọ o. ẹ̀yìn tó ń gbà mí bẹ nínú wa bí àwọn ọmọ ẹgbẹ́ kó ní mọ́sálásí tí ò ní problem náà ẹ̀yìn tí lọ́sẹ̀ lọ́wọ́ àtàkùn wa náà á kéde ìkọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ ni pẹ̀mọ́ ju owó òní sínú kó lè jẹ bá fẹ́ fi fún ẹni fún ọ̀dọ́wọ́ wọn fi wọn fi abẹ́ nínú ìgbà bá a ti ń ṣe yẹn bẹ́ẹ̀ náà ní kẹ́kẹ́ ṣe kíní náà ẹ kà sí ẹgbà lọ́tọ̀ kó láwọn ẹ̀rẹ́ fún ọmọ ọdẹ òtí mọ́sálásí ẹ̀jẹ̀ wà mọ́sálásí kó clear ṣùgbọ́n ẹni tí ń fọ mọ́sálásí tí ń nù tí ń pamẹ́ tí ń méjì ọ̀gbọ́n mẹ́rẹ́dì iṣẹ́ ní ń seun ẹnì máa sanwó ọ̀yà tiẹ̀ látara owó tí ẹ bá dá sí mọ́sálásí ara mẹ̀ntẹ́náǹtì bọ́ọ̀dù mọ́sálásí lọ́wọ́ mọ̀rọ̀kọ́ ti ẹ́ sì lára mẹ̀ntẹ́náǹtì gbé mọ́sálásí bó ṣe wà lẹ̀ yìí ó gbò láti tí ìlú bá dúró dáadáa ni àwọn tí ẹ máa ń ṣe ó túbà yẹn ìjọba lẹ́yìn kó lọ sọ́sọ́ ìjọba bẹ́ẹ̀ kó wọn sanwó ọmọ fún ẹ ní kó wọn sanwó wọn. tó bá jẹ́ pé ìwọ arúgbóṣeré náà ẹgbẹ́ ọ̀dọ́ bẹ́ẹ̀ kó wọn sanwó wọn muslim community organization kò síyùn muslim community tí mọ́sáàjì ń bẹ lábẹ́ wọn àwọn ẹgbẹ́ kó wọn gbìyànjú àti wọn sanwó wọn. tẹ̀gbẹ́ àwọn tábà ń bẹ lọ́wọ́ wọn ìmìtì ní bọ́ sí lọ́dọ̀ wọ́n yàtọ̀ sí ẹ tọwá mú wá sínú mọ́sálásí ní tọ́ ẹ̀gbẹ́ bí àgbé mọ́sálásí náà ní tẹ́ẹ̀wá rówó sọ fún kàtúù tẹ́wá pé àgbé ẹ́sùlà wà bí five hundred wà ní sọ tẹ́wá kó hundred fún pẹ́kọ̀ lọ ta òfìsowó wíwá tọ́wá lónìí tọ́ba mo bá tọ́ba mo bá <laughs> èyí ló ń so ìtòsí ìjọwó inú nǹkan jẹ́ pé pépà tíjọba fọwọ́ sí àdúgbò jẹ́ dúkìá iná ẹ̀lẹ́kọ́ yàtọ̀ ní ìjẹ́ ìfẹ́ nígbà ẹ̀mẹ́ ìtọ́ba jẹ́ tí wọ́n náà ní ìdí ìdí mọ́sálásí ẹ̀ńtọ́ fẹ́ sanwó sẹ́fún three thousand ló jẹ́ nínú àtàkùn ìgbòdì ọlọ́run mọ́ ọgbà owó tó yọ̀dá kò sí mo lè kó búrẹ́dì three thousand five fún ọkọ̀ kó yàwó rẹ̀ lọ́ta bí ọba dé mú fáwọn ará àdúgbò tó dà yóò lè jọwọ́ sẹ́ẹ̀ tọ́ba ti gbà kò ti sanwó sẹ́nà three thousand lówó rẹ̀ o five hundred lórí rẹ̀ búrẹ́dì tí ẹ bá ń ta three thousand fi yọ ọba kó búrẹ́dì three thousand five fún ten pé wọ́n láti kó wájú rẹ̀ so bẹ́ẹ̀ náà ni àti cash àdéhùn èdè cash táwọn yẹn tó lé ìdìbò mọ́tàláṣí. Tòdì ẹni ẹnìkan tí wọ́n ń ṣe wá sí tẹ̀ wọ́n ń kọ́lẹ̀ tí wọ́n ń ṣe kútùà tẹ̀ wọ́n ń kọ́lẹ̀ pé àfúlówó lónìí àfúlówó ní ọ̀sẹ̀ tọ́lọ̀ owó rẹ̀ wá sí àfúlé ní twenty thousand wọ́n á ní àtọ́ owó yìí ó ti di twenty thousand ẹ̀dá kan lọ pé wọ́n gbé jẹ̀gẹ́ nípa ọmọ sọ́láṣí lọ kábi dé kábi sọ́wọ́ sẹ́yìn sọ́ba sọ́ba mo bá kèsì <laughs> kọ́nà kó bí a ti fòun gẹ́ dáadáa o lórí táàtọ̀ yìí o so ọlọ́run bá nìkan lọ́gbọ̀ onímọ̀ o èyàn mọ̀ ọ̀sán o èyàn tó máa kẹ́kọ̀ọ́ sí ní o tòkájú yẹn lórí wípé mọ́sálásí tí a bá ti ṣe sàrá fún ó ti di wákù nù ṣẹ̀ríà níta kó tó bá ti pé lẹ̀ ni ó ti di ilẹ̀ ọlọ́run ẹni tí wọ́n gbọ́dọ̀ kàn pàtó yìí ẹ̀kọ́ gbọ́dọ̀ yóò sọ́ọ̀kù mẹ́. tó bá ti ń ṣe ẹnìkan lọ fi ilẹ̀ kan kọ́rẹ́ fún mọ́sálásí kan ìpè mọ́sálásí ní yìí o òun tó tilẹ̀ kan tọrẹ fún bì náà ẹ wá mọ bó lẹ́ẹ̀tì lu ilẹ̀ yẹ tẹ́ẹ̀mà fi sponsor o mọ́ndàlá àdìlọ́gbìn nǹkan bẹ́ẹ̀ tẹ̀gẹ́ ti sí ṣùgbọ́n àgbọ̀dọ̀ ta àbí ọ̀bà wúlò mọ̀ torí kò ti wá fún nílànà ìṣẹ̀lẹ̀ ẹnìkan tí mo gbọ́ ó sọ́ọ̀sọ̀ mọ́sálásí kan láti ló pè ní ọ̀sọ́ọ̀sọ̀ mọ́sálásí kan tó fún ọkọ̀ kan ó ní wọ́n gba àkáàtì rẹ̀ kọ́mọkọ́mọ ń gbóni tí wọ́n sì wá lọ́ọ̀kù mélòó kan tí wọ́n yọ yàrá bí mélòó kan tí ọmọ gbé àtìyàwó rẹ̀ fẹ́ǹgbọ́n mi ó tún wá ní òwò àti owó kan lẹ̀ tó jẹ́ pé owó òun ẹ̀sìrò sálárì èlò ní oṣù fún ní ìsìn lóṣù kan tọ́wá ẹgbẹ́ ní ìsìn lóṣù kan o ẹgbẹ́ máa fún ní látọ̀jú forty thousand lóṣù kan ẹ̀sìrò rẹ̀ lọ́dún èlò lọ́jẹ́ ọjọ́ tó rà yìí ti ta ọ̀rọ̀ ẹ̀yẹ ní mathematics abẹ́ẹ̀kọ́ ọwọ́ á ní òun fẹ́ sanwó forty years kalẹ̀ kó ló lè jukú kó tó dìgbà náà òun fẹ́ sanwó forty years kalẹ̀ tó bá san kalẹ̀ wọn ẹ̀yẹ wá invest yẹ sí ní tẹ́lẹ̀ màkókò ní tètè pa wọn tó wá jẹ́ pé bẹ̀rẹ̀ ti máa sanwó oṣooṣù àwọn ẹ̀ òbí tóbi ọ̀nà ẹbí àwọn èèyàn olùsọ torí máa ẹ̀lẹ́gbìyàwó níjọ́ àti ìdè ẹ̀wù tó lọ lọ ẹ̀wù tó lọ lọ tẹ̀yìnjọ́ lágbára pọ̀ ó wúra ẹ̀ pé òun ti tó èdè báyìí ó lé ju púpọ̀ tó di fọ́tí yíyà òun sì bẹ̀ kí wọ́n òun sì fẹ́ sanwó fọ́tí yíyà ti kalẹ̀ fọ́tí yíyà ti kalẹ̀ tó ń bá san yóò wú jù láti fi bẹ́ẹ̀ tẹ́jẹ́ pé ẹ̀mí rẹ̀ gan tó lè wá gùn ju ẹgbẹ́ nínú owó yẹn ó lè wá gùn ju fọ́tí yíyà ti yẹn lọ ẹ̀wù tó lọ àwọn jẹ́ nígbàgbọ́ tí ó rìn sí nìyẹn ọjọ́ ẹ̀sán ṣé wo owó bá ń lọ ayẹ tẹ́nìkan wá jẹ́ tó wọnú mọ́sálásí kọ́ máa kó jẹ abẹ́ tó ronú bá ń tọ́ sẹ́ńdì ẹ̀ owó orí ìlú ayẹ kọ́ máa kó jẹ. béèni ọ̀pọ̀ bẹ́ẹ̀ nìkan kò tiẹ̀ ti pè léyìn àti níyàn ti mọ̀ fún ìdájí lẹ́tọ̀ sí láàánú ọlọ́ ọlọ́ dákùnkọ́ sànù wa o. ntọ́wà ìṣiṣẹ́ wá kù ọmọ ń fẹ́ ìtọ́jú ìmójútó lọ́pọ̀lọpọ̀ gbà tòdà fi ń sọ̀rọ̀ yẹn lórí ti mọ́sálásí ọlọ́nkọ́ máa kó àmọ́ ṣe o ọlọ́nkọ́ máa kó àmọ́ ṣe o kò sí ìwọ ní kí mọ́sálásí wà kẹ́ẹ̀tù wọn tanná kẹ́ẹ̀táàjì kò sí ìwọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí mọ́sálásí ọmọ ní ìdí náà kọ́ wá torí kọ́ fẹ́ táàjì kọ́ wá lọ fẹ́ jẹ́rẹ́tọ̀ mọ́sálásí àdìgbò rẹ̀ kọ́ máa lò àbòsí ló dẹ̀wọ̀n ìwọ àtẹ́ndínkù mọ́sálásí ẹ̀yà àtọ̀síra yẹn ẹsẹ̀ déjì mẹ́tọ́dù eléyìí tó rọ́ọ̀kàt wo rọ́ọ̀kàt kan ẹ̀ lọ́ọ̀tì mọ́sálásí pásánà ìfẹ́. mọ́sálásí gbẹ́kànga ọgbẹ́ bọ́ọ̀lù àtẹ́nìkan gbẹ fún mọ́sálásí mọ́sálásí ti ń lò wọ́n wá dúndú ojú àwọn èèyàn tí wọ́n máa ń pọn láti ta ẹ̀mọ̀ gba tẹ́ńtẹ́ náírà twenty naira lórí báàfù náà ẹ bá bẹ̀rẹ̀ ṣe bá ń dà. bẹ́ẹ̀ bá gbà fún mọ́sálásí kò sẹ́ tọrọ yín bẹ́ẹ̀ tẹ́yìn bá fẹ́ ṣe bísínẹ́sì mọ́sálásí ẹ̀ẹ́dà ní ẹ̀fẹ́ ṣe bísínẹ́sì mọ́sálásí ẹwà bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹ̀tọ́ dà ní ẹ̀tọ́ òun donate fún mọ́sálásí ṣe gbọ́dọ̀ ń business ọ̀rọ̀ bẹ́ẹ̀ àtúbọ̀ bẹ́ẹ̀ ẹwà wọ́n mọ ìjà sówó yẹn ẹ̀sùn ṣùgbọ́n ẹgbẹ́ ilẹ̀ bẹ́ẹ̀ ti business mọ́sálásí ṣe wá ní gbogbo ẹjẹ́ agbẹ́kú ọgbọ́ ò táwọn èèyàn mọ̀ ọ̀sán bẹ́ẹ̀ táwọn gbowó lọ́wọ́ wọn táwọn tọ́jú mọ́sálásí mọ́sálásí náà mọ̀ lò bẹ́ẹ̀ ìdúrà fà. ṣùgbọ́n ẹnìkan ló kéwòn ní ẹgbẹ́ ìfẹ́ fún Islamic Center mọ́sálásí àti madrasa àti nǹkan kan. ó túmọ̀ sí pé káwọn èèyàn máa lò fún ìbádà yẹn tí ẹ́sẹ̀ ti bá wà bẹ́ẹ̀ àwọn mùsùlùmí náà bàbá ni wọn ó ti ṣe wá kù kódà ibi tó le dé sẹ́yìn kan bá sọ pé òun gbẹ́kànga fún ọlọ́run pé káwọn èèyàn máa lò ó ẹ̀jẹ̀ ti gbọ́rọ̀ dáadáa o torí pé àwọn nǹkan méje ní gbogbo ẹ̀ láti lè rántí tán wọ́n ní ìwọ̀nba sábà mẹ́rin bẹ̀rẹ̀ náà ti fìyà àti náà fi sọ̀tàn ó ní òun fẹ́ gbẹ́kànga fọlọ́run káwọn èèyàn máa lò ó wọ́n máa tàbà níbẹ̀ ọwọ́ á ní vacant land tó sì build lọ́wọ́ lọ gba kàndáàtì tó ọba ti kọ́lé lé lórí tán ọwọ́ gbọ́dọ̀ fàǹfà nílẹ̀ tí wọ́n máa lò kẹ́lùmí inú ọ̀rọ̀ máa lò kí èrò ẹni yẹn kó lè jọ torí pé wá tù ní kì í sì ṣe pé wá tù lórí fúlàn lórí ìwọ àti fámìlì rẹ wọ́n kò fún gbogbo mùsùlùmí lópin. ọ̀ọ́ fẹ̀yàrá ọ̀ta tọ́ba fẹ́ jàrá mú. ṣí o náà ma ṣe gíní táwọn èèyàn míì náà tó lò bẹ́ẹ̀ tó bá wọ́n náà ti náà ọmọ rẹ̀ kó wọn bá táwọn èèyàn bá ti ń bẹ́ẹ̀ ọjọ́ ṣùgbọ́n wá tọ́jú wá kù lórí ti ẹnìkan ilé rẹ̀ nìkan ọmọ rẹ̀ nìkan àwọn wọn dà ní fún gbogbo kan nù. ìdájọ́ mi ìfọwọ́ ni wípé wá ọwọ́ afẹ́ talẹ̀ yẹn ìkínà ìlọ́fẹ́ tàwọn àdánwò nìyẹn o ọgbọ́dọ̀ kákẹ̀ǹgá pọ̀mọ́ o ọgbọ́dọ̀ ọ̀sẹ̀ máa tẹ́ ìtìlẹ̀ kẹ̀ǹgá wà mọ́ fẹ́ talẹ̀ fún ọ ìntàbí ilẹ̀ kẹ̀ǹgá ìfún ọ torí pé ẹni tó ṣe óbi ti wá kù fún gbogbo mùsùlùmí ìwọ náà lè lò ń bẹ́ẹ̀ àwọn mìíràn lè ṣe kí ni wọ́n lè lò bẹ́ẹ̀ n'oge mórígbọ́ kóòbí ìdájọ́ ọ̀dùnkú kóòbí kóòbí kóòbí ìyá ọlọ́run lálẹ́kì àwọn máa lè kí ìyàwó mi bí ṣé ẹ̀ bá ronú ń pa ẹ̀sán ń sọ fún ẹ̀dá àjíǹde yìí àti sọ ọlọ́run tó ilé ayé tó pọ̀ látara ìfúnyà fún àwùjọ. lórí lílò nínú owó mọ́sálásí àti mímọ fún àwọn tí ẹnu kúkúbà mímọ fún ọbẹ̀ tàbí kámọ̀ fún ọbẹ̀ káwá bó sórí kókó mi òun náà ni al-khiyanatu fil khayrati allati ta'ti min al-kharij Allahu akbar ìmọ̀ àti ìjàmbá tó fojú hàn nínú àwùjọ yìí nípa àwọn orí ọlọ́run tí ń wá láti ta سعودي عربيا المملكة المملكة العربية السعودية وغيرها أتواجدين في قطر بالإمارات في الكويت هدى جميع موالي ماليزيا أولا ماليزيا تبوزا تبيه أولا قطر دوري قال الله تعالى ما يا ما فاز إلا يبنى لجو كثم البنان أولا يجي أجي أجي أجي أجي àwọn oréjì ń wá táwọn ẹ̀dẹ́ ń trust àwọn èèyàn àwọn tí wọ́n tó wá ń trust nínú àwọn tó dáa jù náà jọ nù tọ́ka wọ́n mọ̀ tó kókó àwọn tó kó dáa jù rè ní làwọn tí wọ́n tó lọ kẹ́kọ̀ọ́ ń lẹ̀ nínú láyé tí wọ́n jáde tó ń sàkíyèsí lọ́wọ́ àwọn dáwàlì sọ sáré ọ̀fẹ́ àbúrò àbáyé lẹ́kọ̀ọ́ tó kù àdáyé bí ìpayọ ọlọ́run tó àti gbogbo ẹ̀lú ti ẹ̀fámọ́jọ táwọn èèyàn kan lára nù wọn. tọ́jà ikú wọn mọ ìtọ́sí wọn lórí oríṣiríṣi nǹkan wọ́n ti òjò gbé lẹ́gbẹ̀ẹ́ ló ti rúgbá ló ti kó jura wo lórí ẹ̀. mùsíbà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kò ní délẹ̀ èyí tó bá délẹ̀ kò ní dé pé ọ̀pọ̀lọpọ̀ náà ká délẹ̀ èyí tó bá dé kò ní dé pé èyí tó wá ti nàìjíríà nìkan ní àti ìdíbẹ̀ òfin àti ìdíbẹ̀ káàkiri rẹ̀ lórí ìṣẹ́ aláwọ̀ ìsìlámì nìyẹn àti ìdí ìṣe ìsìlámì kémi kémi wàhálà wa kì í ṣòro wa wàhálà wíta kọ́mú alásọ̀rí pọ́sì dá sáyé náà ó máa àlùkádà kọ́ tàbá tó lójú ojú lórí ìfọkànsìn ọ̀nà tó o kó o lè gbà rówó ọlọ́run ń ṣe fún ọ láti bẹ̀. bàbá kan mo bá ṣẹ́kọ̀ọ́ rí yá lálẹ́ mo ṣiṣẹ́ sára mi wọ́n wá pa ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà mo fi ẹyọ kan lẹ̀ ní bàbá ti dé nù lójijì ní ìmọ̀ tó ṣì wà lálẹ́. wọ́n ní wọ́n ní lẹ́yìn ìjọ sáà jẹ́ mi mo ní kì í ṣiṣẹ́ tiẹ̀ mo ní báyìí kò ní mo ń ṣe ó ní lálẹ́lá olóhùn ti gbọ̀dá fún kí n máa sanwó gbọ́dá láwọn àtàwọn wọn kó ìlà àti ìyàwó mi wọn kó ìyà ẹ̀fú mọ́sálásí ti wà bọ́ọ̀mù méjì yìí ó kéré ọlọ́dọ̀ ìjẹ́ wà mọ́sálásí ẹ̀fú nínú pálọ̀ tẹ́lẹ̀ ló ti ní ikú mẹ́ florissant mẹ́rin ní mẹ́rin florissant mẹ́rin méjì méjì wọ́n ti kọ̀ wá gbọ́dọ̀ yọ àrùn tó pálọ̀ ti tó pátákó èmi yìí kí ìlú mi ò ní tálákà ọlọ́run láti wá bẹ̀rẹ̀ ní ìdọ́lọ́ tó fún lọ́lá ìwọ̀n mi yàtọ̀ sí klọ́jẹ́ tó tún lè gbé ìdíwà dẹ́kọ́ ètò ti di ibùkọ̀ ọ̀kan gbogbo àti mọ̀lẹ́ wọn sọ àti gàǹgbà tí ó rí pé kíní ìwọ̀n ó ní bẹ́ẹ̀ ìtumọ̀ sí i lọ kò sí mọ́lẹ́ ni ìdájọ́ ní mọ́lẹ́ náà ni lórí lọ́lọ́lọ́lọ́ ó dé mọ̀lú tí mọ́lẹ́ yóò bá ti fún ìlànà ọmọ àfẹ́tò ojú ó jẹ́ gbogbo lẹ́ àwọn àwọn nàìjíríà yóò láti sọ fọ́ọ̀mù pupa ẹyọ kan <laughs> Máàbù ó pẹ́ yọkan ẹgbẹ́ kàwé ètò ọgbẹ̀gbẹ̀ ìjọ ìrìnṣẹ́. Ilé láàrùn pé ibi ìrámílì yẹ títà. Sáré tàbí àwọn ọmọ fi tí ẹjọ́ lọ́rọ̀ lọ́rọ̀ tẹ́sí lẹ́rẹ̀ wà ẹ bá ti yọ ìdílá fún ẹbẹ̀rẹ̀ sí ẹbẹ̀rẹ̀ sẹ́lú ẹbẹ̀rẹ̀ sẹ́lú ilẹ̀ mara lára fún wa tàbí ní pé àwọn nǹkan wọlé àwọn nǹkan wọn sẹ́ndẹ̀ lèyí pé àwọn

àti ọmọ daniel àti daniel bú sí ohun gbàtọ́ wa ti gba wọn ti bàjẹ́ ṣùgbọ́n má fọkàn balẹ̀ ni pé ìyàtọ̀kọ sọ́lọ́ ọ̀dà tó ìyàtọ̀kọ sí òdiwọ̀ rí ọ̀dà ìdí àmọ́ ó di àlèdí oríṣiríṣi kọ́ọ̀lù ni wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n tẹ́yẹ ọ̀gá ẹgbẹ́gbọ́lọ́ náà lé ọ̀túnmọ̀ láìka náà fẹ́ dé nìyẹn ẹgbẹ́gbọ́lọ́ náà lé ẹ̀wọ̀n tí tóbi ọlọ́ ọlọ́wọ́ bá lè gbọ́lá sọ pé yá àyú alladhina amanu la taqulu Allaha war rasul wa taqulu amanatikum wa antum ta'lamun wa'lamu annama amwalukum wa awladukum fitna

lówó gidi wọ́n ní ọkọ̀ tẹ̀gírí rìpọ́t ìmọ̀ ń fọ́ọ̀mù ẹ̀ ní ìmọ̀ ń fọ́ọ̀mù ẹ̀ ní òun ti ṣe báyìí ṣe ìrírọ̀ ṣe rà ẹlòmí ó duplicate àwòrán àwòrán ẹ̀yọ̀ kan yóò fi kọ́ máa lójú mẹ́ta yóò ní ètò wọn ní kó wọn kọ́ náà lójú kan ẹlòmí ọmọ á di fídíò pọ̀ àwọn èèyàn kẹ́ ní ó kó fún jẹ́ sí ìfọ́mọ ya wọn àwọn tí èdè ìgbà ń bọ̀ wá ti dá oúnjẹ fún ẹ̀kọ́ mọ̀ ìyá rí sí wọn bàbá jẹ́ kọ́ọ̀sì kí láwọn ọmọ ẹgbẹ́ ayẹ ṣùgbọ́n kò sí wọn bẹ́ẹ̀ bí ẹ ti kẹ́ wà ju ìsìnmọ́ ní nígbà táwọn yẹn ti lè jàǹbá pọ̀ tó wọ́n mọ̀ jà ẹnu ní oṣù jọ ìfídíò mọ́ra wọn fídíò bí àwọn tó ń pín fún àtàwọn tẹ́ ń jẹun àti bí tẹ́ ń sìn ìnáwó táwọn náà ń jẹun tí wọ́n máa jù méjì kan wá ẹ̀ẹ́rí nǹkan kan o èmi náà torí nǹkan kan mo ṣe sọ̀rọ̀ yìí o nígbà tí yóò méjì pẹ̀lú wọn díẹ̀ díẹ̀ wọn bá yẹ wọn ṣùgbọ́n yẹn ti sọ fún mi rí káàdì gbé nǹkan lọ sí ẹ ànàfẹ́ àwọn ilé káàdì àgbà gbogbo àwọn táàbù táàbù rẹ̀ ìtẹ́lẹ̀ ẹgbẹ́ lọ lórí àìsàn ìjẹ́ ẹgbẹ́ lọ àbáyé máàjì fídíò pọ̀ tí ń sọ fún mi yẹn à ń nǹkan dé. Bẹ́ẹ̀ bí táwọn yẹn bá ti ń sọ̀kalẹ̀ báwọn ẹgbẹ́ ìlú báwọn ìlú ẹ̀rọ délé lẹ̀ láhàlẹ̀ ọ̀làfẹ́dẹ̀lẹ̀. bẹ́ẹ̀ bá gbọ́ fọ́tò ẹ̀ náà gbé ha ha wá yìí àfàgbà àfàlá kọlọ́kọ́tà ni wà. yà ayú alẹ́dí iná àmàlú ẹ̀yin tẹ́ nígbàgbọ́ òdodo látàkùnú lọ́hàwá rọ́sùn ẹ gbọ́dọ̀ sí jàmbá ọlọ́run ẹ gbọ́dọ̀ sí jàmbá òjíṣẹ́ ọlọ́run wọ́tàkùnú àmàna ti kàn kẹ́ẹ̀sì jàmbá àmàna yín àmàna tọ́lọ́ ọba gbé fún yín nǹkan àfọkàn tọ́tọ́ náà ti kì ọlọ́dọ̀ ọlọ́kúnrẹ́ lòmíì tí ò la ọ̀nà yẹn kàn án ọlọ́nlànà kan wọ́n wá ń kọ́lé ìkóògì ọ̀nkọ oríṣiríṣi nǹkan fi ọ̀rọ̀ àmọ́tò ńláńlá àtìkọ́ ọlọ́run bá ń bọ̀ o lè mímú jẹ òṣèṣe ìgbà tó ọba tún bá sí ntẹ́ ìsanlé ayé gan yóò ti di rẹ́rẹ́rẹ́ tọ́lámọ̀ nǹkan míì tí ẹ ní kẹ́ ẹ ná sójú ọ̀nà ọ̀tọ̀ náà ó ti ẹ kó di ìdẹ́lọ́ kọjá ìdí ẹ ná lásìkò yẹn. nígbà bá gbé one million fún ọ ní two thousand eh, two thousand one wọ́n wá tẹ̀ ṣùgbọ́n lónìí tọ̀ọ̀tẹ̀ ṣùgbọ́n lónìí ọdún yìí two thousand lẹ́yìn nineteen years tọ́jẹ́ pé ilẹ̀ tẹ́lẹ̀ náírà ní 385,000 4.5 million lọ́tà lẹ́yìn ọ̀yọ́ 15 díà ilẹ̀ 15,000 ó ti di 1.5 1.6 ni ọwá bẹ́ gbé 1 million jọ́nà lọ́sẹ̀ rẹ̀ sán padà tàyọ̀bọ̀ kàpùlẹ̀tì ẹ̀ ó dàbí sí àwọn àbíkọ́ ọkọ̀ mọ́sálásí bí ọgọ́rùn-ún kọ́ sáwọn ọkọ̀ mọ́sálásí ìṣòro tí ó túbá lọ́jọ́ lọ́wọ́ fún àmọ́ fún rẹ̀ kọ́ mọ́sálásí. ọlọ́run lọ́mọ yìí yẹn tí ìgbà ti sórí ilé láti bẹ̀ táwọn oṣù ti dìgbà lọ́ọ̀ tó ti mọ anáwó tó jọ̀ọ̀nà tọ́lọ̀ gbogbo ti rẹ́kọ̀ bẹ̀rẹ̀ kan. ẹ̀jẹ̀ ọkọ̀ mọ́sálásí mẹ́wàá ọkọ̀ méjì òtútù kéèjì òkú mẹ́jọ yòókù àìmọ́jú yẹn tí ó ti sórí ilé látara rẹ̀ táwọn oṣù ti mọ anáwó tó jọ̀ọ̀nà tọ́lọ̀ gbogbo ti wá fẹ́ fi mọ́sálásí àdúgbò túbà lọ́wọ́ ọgbà túbà rẹ o àbúrò ní mo gba túbà ìdá o lọ sàmùdúgbò gbogbo ẹgbẹ́ bá kù sí o. wàhálà mú ọlọ́tún wá fọ̀rọ̀ sí ipe ẹ̀nà ọmọ yìí pé anamọ amúwa àlùkùn dúkìá alé ayé kún tọ́wà ń bẹ̀yẹ kìí ṣe bọ́jẹ́ pẹ́ ni o. wàhálà tuntun sọfà amúwa àlùkùn olùlẹ̀bí jẹ́ àlọ́ lọ́wọ́ ọ̀gbìn kìyàrá. àwọn òmùgọ̀ ẹ gbọ́dọ̀ gbowó onítọ́lọ́ ń ti ti ti bẹ́ẹ̀mì ní gbélé wọn lọ kéde fún kéde tí wọ́n ni fún sẹ̀fí òní fún yánípo fún òmùgọ̀ èèyàn òmùgọ̀ èèyàn owó tí

وأن الله ìndáwù àjùrò náà الله ọlọ́ọ̀bá àlejò ọlá ilẹ̀ ẹ̀sán ńláńlá bẹ̀rẹ̀ lọ ẹ̀ ما ń kó sí ẹ̀sán ńlá fún àwọn ọmọ ọdún lórí ẹ̀sìn rẹ̀ o. ètò tẹ̀lé yẹn òun ni àlẹ́kìyá náà tó fi àbúwálì ìjàmà àti ìsìlámíyà wọ́n yẹ kákìtì láti àbúwálì ìjàwọ̀lá. jàǹbá àwọn èèyàn lórí dúkìá tí àwọn Islamic society ní tí wọ́n fi rọ ara wọn lọ́rọ̀ bí wọ́n bá rọra wọn lọ́rọ̀ wọ́n á máa create opportunities fọ́mọ wọn fẹ́gbọ́n wọn fábúrò wọn fúyàwó wọn tó jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí àwọn ẹgbẹ́ Islam ni wọ́n kóra jọ pé Islam ò gbọ́dọ̀ mẹ́rin nínú àwùjọ káwọn ọmọ ìgbìyànjú lórí ẹ̀ káwọn ọmọ ìtàkẹ́kọ̀ lórí ẹ̀ káwọn ọmọ ìdáwọ́pọ̀ lórí ẹ̀. ọwọ́ a máa rò wípé ẹni ayé jẹ iná lọ́rùn ọ̀yẹ ọ̀tàn rẹ̀ ẹ̀tọ́ náà láwọ̀ láyé yọ̀ọ̀dọ̀ láwọ̀ láyé bíi àmọ̀ ọ̀tàn rẹ̀ àwọn jàǹbá tọ́pọ̀lọpọ̀ bá ń ṣe kọjáwọ́ kù ń bẹ̀ kú tó bọ́. kọjá sí nígbà tó yẹ kó wò sí torí pé property èèyàn kan pọ̀ ni tó lè mọ̀yẹ wọn tán bó o wọn tán àwọn tó pọ̀ ni nígbà kó jẹ àwọn owó lọ́ọ̀dà owó padà fún nígbà táwọn ti dálẹ̀ pé máa fi ṣe yẹn làtọ̀ tó kọjá tó fi gbà tí yàn kówó tó kò jẹ tó kò mọ̀ bí ká kọ́ bẹ̀rù ọlọ́run kọ́ bẹ̀rù àtúbọ̀tán alábòsí a máa lówó alábòsí a máa lọ́lá alábòsí a máa bímọ ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí kọ́mọ ní dára ọba yẹ pé tọ́ọ̀mọ̀ sínú múra sí àti ọlọ́mbọ̀ ọlọ́ni sáré oúnjẹ àkùdù wáyà sámátàrù wàjúlé ihimoli amadu pàtó fàyà àdàmúnmún ọlọ́ọ̀bá àdékẹ́ ọlọ́pẹ́pẹ́ sáré oún àwọn káàbìrì nílẹ̀ yà kùdù jẹ́ kí wọ́n máa jẹ gbogbo tó bá wù wọn nílé ayé wáyà sámátàrù jẹ́ wọ́n máa gbádùn bó ṣe wù wọn wàdúgbò yìí mú amadu àdáadáa lé ayé jẹ́ ọmọ kan wọ́n jẹ́ pàtó ọ̀gọ́ yà àdàmú àti wọ́n mọ̀ tó ju wọ́n jà tí wọ́n wà mọ̀ gbogbo jàǹbá tó bá fẹ́ ṣe níbi owó níbi dúkìá àwọn ìjẹ̀mọ̀ àrùn àwọn islamic society máa ṣe ń zòó ọbọ̀ náà balẹ̀ kí ọlá rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn islamic cooperatives gbogbo ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ pé à ń sọ fáwọn yẹn kí wọ́n mọ̀ pé ní islamic cooperatives mọ̀ wọ́n máa pè ní muslim cooperatives torí gbogbo tá a bá ti pè ní islamic ìtọ́wà perfect ìtọ́jẹ́ bí ètò ọlọ́run tó gbé wá tọ́jú ìbámu títí ọlọ́run àti sínú àlẹ́ sọ̀tọ́lá tí èsì mistake bẹ́ẹ̀ wọ́n tẹ́ bá ti ní muslim community kò sí àmọ́ sàdìdé muslim cooperatives ìyẹn kò sí nǹkan kan mùsùlùmí ní ẹ̀sìn gbìyànjú tẹ́ lòfin ọlọ́run bẹ́ẹ̀ títọ́ bá kù sí tọ́lọ́ ẹlòmíì yóò tún wá máa exploit ìyẹn tí òfin ní jẹ́ ọjọ́ tí òfin jẹ́ òun ọjọ́ àti tí a ń fẹ́ tí gbogbo fi dàbò nígbà tó bá wá dé pé ọgbà owó owó muslim cooperative àbí islamic cooperative temple ọ̀wá san lásìkò àbọ̀ ọ̀sán lásán tán ó ti wá di wàhálà àbáwọn muslim cooperative náà bọ́ bá ti fẹ́ gba gbèsè tó iná ẹ̀ ní fọ́ọ̀mù tó gbà tó wò rẹ̀ ó fi tó ìbá náà nínú náà ẹ̀ tó fẹ́ gba gbèsè one hundred thousand yóò fi ten thousand yóò fi one thousand yóò fi gba fọ́ọ̀mù one percent ẹ̀ tó fẹ́ gba gbèsè one million ten thousand ní ìgbà fọ́ọ̀mù wàrà kẹyọ kan tó lè pé bọ́ bá wọn jù nílùú Ìbàdàn bọ́yá lọ́fẹ̀ẹ́ ju ten naira lọ lọ́ba lọ abuja wọ́n lè gbé fún ọ ní fifty naira twenty naira àwọn tẹ̀sán jẹnẹrétọ̀ ni. gbóòdò ti wá di one thousand gbóòdò ti ten thousand signature tẹ́ sáyìn fún ẹ tó jẹjẹ tọ́yá one hundred thousand signature ẹ̀yọ kan ni tí mẹ́wàá rú ẹ̀ lẹ́sà fún ẹ tó gba one million tẹ́ ní fún òun ten thousand wa lórí fọ́ọ̀mù. àbọ́dọ̀ mọ̀ pé gbogbo àwọn jàǹbá yìí kò dáa kò bẹ́ sí ọlọ́ọ̀bà àlejò ọlá mu ìyọwó sẹ́yìn nínú ẹgbẹ́ nínú iná ìlànà ní alùpàlù nínú Islam ọlọ́ọ̀bà àlejò ọlá ọ̀n tọ́ka sí nù Qur'an ní suratu al ayé one hundred and sixty one ọlọ́run sọ pé wà máa nàbí yín ayé yẹ kúlù. ومن يغلل يأتي بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون ọlọ́run ni wà máa ká náàlì náàbì yé ní àyẹ̀wò ọ̀lẹ́tọ̀ fún ànábì ọlọ́run kan ọyọ ọrọ̀ ogun sẹ́yìn nígbà tí a bá lọ ojú ogun tí a kó nǹkan jọ tó di dúkìá gbogbo mùsùlùmí ọ̀lẹ́tọ̀ fún ànábì ọlọ́run kẹtẹ́kọ́ wa lọ yọ mẹ́ kò ṣeé ṣe kọ́sẹ́lẹ̀ yìí wàmọ́ ìyá lórí gbogbo ẹ̀ yóò tọ́ bá yọ nǹkan tẹ́yìn nínú ọ̀rọ̀ ojú ogun yà á ti bí àgbàláyà ó máa lẹ́sẹ̀ yá a ma nǹkan yọ sẹ́yìn yẹn yóò mú wa lálẹ́ sí yá a ma yóò di ẹgbẹ́ agbọ́n fún gẹ́gẹ́ bí wà ní àdìsá náà ni ni ti wọ́n sọ di góòdì àti bí sílvà yóò di ẹrù agbọ́rùn gbogbo bílíọ̀nù tírílíọ̀nù tẹ́ǹkó jẹ lórílẹ̀-èdè tí tó ń pa máa sí wọ́n dìrú ní báyìí dáhùn ah, àà ìwà lílé ààjọ fún ní ààtùmọ̀ àlẹ́lá ẹ̀ntọ́mọ̀ tọrẹ fún aládùúgbò Corona, rẹ̀ àtọwọ́ wa náà níbi ń tọ́ alọ́rẹ̀ àtọwọ́ tó jí náà rẹ̀ kọlọ̀kọ́ sàánú ọlọ́niwà máa ń yágúnlé yá àti ìbí máa ń kàrìlá yáwó máa ń ṣe yá máa ti

tọ́jẹ́ pé yóò wà bẹ́nẹ́fìtì lẹ́yìn ayé tí wọ́n ti kó jẹ́ lórí tó jẹ́ kí ìlú orí ti dé ọlọ́dàkùn wọ́n ti alólé o wọ́n ti alálàbòsí o àwọn bá sábà ti tọ́ bá bọ́ dédé kọ́lọ̀kọ́ gba ẹ̀jẹ̀ fún wa ẹ̀ntọ́ bá kú díẹ̀ káàkó kọ́lọ̀kọ́ ti sàmójútó ẹ̀ fún wa o اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك ذكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل فخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة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 àsìkò náà tí tó wà ń ta ṣáà lẹ́tọ̀ láti ṣe ẹ̀tíkáàfù nílé kámọ́ àyè kẹgbẹ́ àmọ̀ṣẹ̀ tíkáàfù gbé nínú ilé. ọ̀rọ̀ ìtíkáàfù pọ̀ nínú ẹjọ́ ìtẹ́lẹ́sọ̀ tó dáa lórí ẹ̀ náà ní tí mo gbọ́ lórí tí ustaz abdulmajid sọlàfùdí kò ṣe lórí otm program wọ́n dẹ̀ sọ̀rọ̀ tó dáa gan wọ́n ẹ̀fà ara wọn tó rí kọ́ọ̀dù ẹ̀kalẹ̀ so èyí káàpù ó ti fẹ́ràn lọ́dọ̀ àwọn Hanafiya wọ́n sọ wípé ọwọ́ wípé èèyàn fẹ́ gbọ́ mọ́sálásí ó dà níyàn tọ́lọ́run pẹ̀lú wíwọ̀ ọba àtìsẹ́jú kan lólò ó ti lè jìká fún náà ó túmọ̀ sí pé gbogbo tó wá ti gbé ìwọ̀n tí wọ́n sáájú ẹ̀ pé tọ́lọ́run ni ó ti ní ìkún kan ní ìjìká lọ́dọ̀ àwọn Hanafiya ṣùgbọ́n Ṣàfi Màlìkíyà ni Ṣàfi'íyà ni ni ní ẹ dúró lórí pé àpàtàkì jùlọ àwọn ànábìlà àti tàbí ìyá wọn dúró lórí pé ọjọ́ kan ìyẹn pé ọ̀sán kan òwú kan kéèyàn lò mọ́sálásí ọjọ́ òdìdí ọjọ́ kọ́ wọlé kóòrùn tó wọ̀ kọ́ wá jáde níjọ́ kejì lẹ́yìn ìgbà tó wọ́n bá wọ̀ tán èyí tó tún kéré jù lọ́dọ̀ tí wọ́n nu èyí káàpù nìyẹn so àjẹ́ ibi tó wá jẹ́ pé bẹ́ẹ̀ ni kò sí mọ́sálásí tó sì lè ṣe pé kọ́ wọlé kóòrùn tó wọ̀ níjọ́ tó wá bẹ̀rẹ̀ kó o jáde lẹ́yìn tí òun bá wú ọ̀sán dáhùn bá wú ọ̀sán jọ́ kejì oṣù mọ́sálásí ò lè gbé ọwọ́ wípé tọ́wá yìí tó jímọ̀ ọgbà ọ̀nù mọ́sálásí òun tó ti fẹ́ ṣe ìtìká tọ́wá yìí tó jímọ̀ wà ní ọjọ́ tó ni wọ́n ní kí nítọ́jà àdùnkọ́ lọ sí ní mọ́sálásí jímọ̀ wa tọ́ba jẹ́ pé jímọ̀ ní ká ọmọ ibẹ̀ tí jímọ̀ ò síbẹ̀ jímọ̀ sí tó tó sí àtàkì jímọ̀ sí wà ní tó fẹ́ lò túláàsì ni ọgbọ́dọ̀ dání ẹ̀ pé ọ jáde láti bẹ̀ lọ sí ibi tó ti kí jímọ̀ ọ wà tún padà bẹ́ẹ̀ náà sì ni tó bá jẹ́ pé oúnjẹ rẹ kò ní máa wá bọ̀ nínú mọ́sálásí owó ti dání ẹ̀ pé ọ lọ máa gbóúnjẹ ibi tó ti máa gbé síwájú kó tó wọnú mọ́sálásí fún iṣẹ́ yẹn so kò sí mọ́sálásí èèyàn ti lè ṣe kò sí ìwọ̀nba tí èèyàn lè ṣe nú ẹ̀ ṣùgbọ́n torí situation sí kámọ́pọ̀ mọ́sálásí gẹ́gẹ́ bí sọ ìjọba ọ̀yọ́ ńdájú bí mẹ́wàá lọ so táàbà tó mẹ́wàá ọ̀nà lọ́dà so that ọlọ́mọdé àrí àkóràn pẹ̀lú coronavirus sọ́wà ń tà tọ́lọ̀ máa fi sọ̀rọ̀ sọ́wà ṣùgbọ́n mọ́sálásí lọkùnrin ti máa tètè ẹ̀ àwọn obìnrin ó lè wá kan separately nínú ọgbà ilé rẹ̀ bẹ̀rẹ̀ ọmọ ẹgbẹ́ lọ́tọ̀ fún àfùjẹ́ nítawọn sọ nìyẹn ọ̀rọ̀ yẹn sì bà wọn tó bá jẹ́ pé ọlọ sí mọ́sálásí yóò jẹ́ pé ẹni tọ́jọ́ wà níyù rẹ̀ ti yọ̀ǹda fún ẹni ẹ̀ẹ̀kejì ni pé ọkàn gbọ́dọ̀ fara fọ balẹ̀ lórí kókò ní sí ìbàjẹ́ ní mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ sí ń ṣẹlẹ̀ ń sí àwọn ọ̀dọ́bìnrin míì kò tí ì lọ́pọ̀ gbogbo ẹni program tó bá lọ ni wọ́n máa fẹ́ mọ exploit láti wọ́n ẹni tí ó propose wọn tó bá yẹ pé lórí dáadáa ni wọ́n lè la ìlànà ṣùgbọ́n ọlọ́wọ́ san ọlẹ́sẹ̀ lẹ́yìn lórí àníyàn tó bá lọ. bàtà yẹ pé ìbàjẹ́ ni òtílẹ́yìn tẹ́tẹ́lẹ̀ tó wá ń wá ọ́pṣà míì tí ó tún ń dín àjẹpé ọlọ́wọ́ san ọlẹ́sẹ̀ lórí níjọ́ ọ̀tún so kọ́lọ̀ nǹkan ọmọkọ́ wa máa ṣe kò súnmọ́ sá sí òtílẹ̀ tẹ̀ ìgbà tó ti sọ ìwọ̀n ọba ìtumọ̀ tí ìyàwó ti fún ìṣìkà kò náà ni ọgbọ́n tá a máa ṣe ní ìṣìkà náà ni káka Kùránì so ká bí àbùkátà wa ń pa sísun ká ṣe àbíkè lóríṣiríṣi káyọ̀ yẹn náà fílà lọ́pọ̀lọpọ̀ tá a máa ṣe lè jù káàkùn yẹn sọ̀tọ́ lọ́n kọ́ gbà ní ìbádà fún wa. ìbéèrè kejì gẹ́gẹ́ bí a ṣe sọ nípa àwọn oore tó ń wá láti dìkan nípa pé bí wọ́n ṣe ń fi sí orílẹ̀ èdè Nàìjíríà lápòjúwe tí wọ́n bá ní pé ẹ̀kọ́ skul kí àwọn èèyàn ṣàǹfààní ń ṣùgbọ́n èèyàn èèyàn wá kọ̀ èèyàn wá gba ọmọ tí skul èyí ń gbowó lórí rẹ̀ èyí sì fi ń ẹ̀rí ìṣara èyàn kí ni kí ni kí ni ojú tí ìṣẹ̀rí àfiwò. irú ìyẹn ò lè sí àwọn èèyàn ń fowó lẹ̀ tó sọ pé wọ́n lọ fọ́ skul ṣùgbọ́n a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run lórí ẹ̀ ẹ̀ tó fowó lẹ̀ tó ẹ lọ kọ́ skul kí làníyàn rẹ̀ ṣé wọ́n pásánálì lọ́fẹ́ kọ́ skul fún àbọ̀fẹ́ kọ́ skul gbogbo mùsùlùmí ẹ̀ ń tẹ̀mí mọ̀ ní pé tẹ́mi mọ́ tó pọ̀ jù kò ní pé wọ́n máa ń dà ní ẹ̀fọ́ àwọn fẹ́ kọ́ fún gbogbo mùsùlùmí nù. àjẹ́ pé tí ẹ bá ti ní kọ́ ọkọ́ fún àbí ọwọ́ àkọ́tún wọn kọ́ fún wọn wọ́n pàdé ọdọ́ wákùú ìdájọ́ wákùú lọ́wọ́ lórí ẹ̀ endowment níta kóró fún Islam nípa management kò sí ìwọ̀n bí pé kéèyàn gbowó lọ́dọ̀ àwọn student kẹ́ẹ̀fì maintain rẹ̀ ìwọ ọgbà ń tọ́ ọba lẹ́tọ̀ọ́ sí gẹ́gẹ́ bí manager àti director àwọn tó bá gbà síṣẹ́ àwọn náà gbà tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí kò sí wọ̀mí lẹ̀ ṣùgbọ́n kó wáá jẹ́ pé ọ̀sọ̀ school di personal property tiẹ̀ tí ó wà transferred lọ́sọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ táwọn sì ní mọ̀ yìí pé wá school ni haramu ni kódà tó bá yẹ kó o nílẹ̀ ọgbọ́dọ̀ wà kí á hù torí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n sọ wípé ẹ lọ wálẹ̀ àwọn ọ̀fẹ́ sanwó lẹ̀ torí kọ́ wálẹ̀ pé yóò sọ ìwọ ló lélẹ̀ ẹnìkan ló sponsor tó kọ́ ṣùgbù ẹtìjọ tó wá fò kalẹ̀ kìí ṣe pé wàá sọ pé ìgbà ìgbà ló lélẹ̀ ó ti di tiẹ̀ tó bá ń ṣe ń bẹ́ àràmù ní tọ̀ jẹ́ ntọ́ba jẹ́ excess inú ntọ́ba wọlé tọ́ba máa ń ná lórí development ọ̀rọ̀ Islam ní skul ní àti gbòmí àràmù ní tó ń kó dọ̀lẹ̀ so àwọn nǹkan yẹn ó ṣòro máa gbà ẹ bá ti gbà ó ti mọ̀ kó o ti gba responsibility tó gbọ́dọ̀ máa mẹ́nítọ̀ kódà tó bá kọ́ tara rẹ̀ mọ́jú wọn da sí wọn pọ̀ mọ́ sí ẹ̀ torí pé tí wọ́n bá ti dàpọ̀ kò sí ìwọ̀n bí dàpọ̀ ṣùgbọ́n ìṣòro ọmọ ṣẹlẹ̀ lórí wípé management ìtọ́jẹ́ wá ìtọ́jẹ́ tọlọ́run bóòlù ó sì yẹn rí ẹ̀ lọ́tọ̀ tí ò ní dàpọ̀ mọ́ sí ẹ̀ bóòlù ó sì yẹnjú ẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ àtọmọ ọmọ tọ́ ọmọ ẹgbẹ́ ọyọ láàrin wọn ojúkòkòrò sí pọ̀jù àwọn lọ ṣòkọ́lọ́kọ́ mọ̀ kọ́ àmọ́ sí o ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ kan ní òlùwa tọ́jẹ́ tó òbí fún ọkọ fún ọkọ kíláàsì mẹ́ta bí fún ọkọ mẹ́rin lọ bí fún ọkọ mẹ́fà ìtọ́kọ́ mọ́jú náà ni orí àwọn tó kọ́ so ó tó bá ó jù bá ń lọ lórí ọjẹ́ tó wá jẹ́ wá tó kù tí èdè kó ń tẹ̀ ní sàwùdí àdúgbò mi lọ́mọ àmọ́ ìwé lágbájá ìwọ ọmọ fẹ́ fún ní nǹkan yìí lọ fi ṣe nǹkan báyìí tí ò pé wọ fẹ́fọ́ ni so ọ̀bọ̀dọ̀ fi ẹ̀rí ti ara rẹ̀ tó bá fi ọ̀yọ̀jú ẹ̀ níjọba àti àrùn nínú gàdúrù náà ni nínú ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún Islam tọ́lọ́ jí mbẹ́ ní àlọ́lọ́run ṣe tún ìpè lálùkì yá náà tọ́lọ́run kọ́ sàánú wa. سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك هذا هذا